alhamdulilayi gbẹbẹ yìí náà ti ṣe rí i pé àwọn ìbéèrè míì náà dá ń ṣe kò nítumà so báyà ló kọ kásápà béèrè náà lẹlòmíì fi ń béèrè wọn láwọn fọ́tò tó wà nínú ansẹtì wa ṣé fọ́tò náà ní fọ́tò náà ní yẹnni kí tẹ bá ti fáńsẹtì kílíkì rẹ tẹ yá tẹ sì ṣéèbù ẹka wòru fọ́tò wò yá tó bá pé fọ́tò abẹ̀mí ni ara ń tà ń sọ náà tó bá pé kìí ṣe tabẹ̀mí kò sí wàhálà ń bẹ̀ ètò bá jẹ́ tabẹ̀mí tá a yà fúnra wa tó wà nù rẹ̀ á parẹ́ míì tá a yà síbẹ̀ tá a má bá a lè parẹ́ eléyìí kò sí wàhálà ń bẹ̀ mọ́tò bá lè parẹ́ náà kò lè parẹ́ wọ́n láwọn àdìsí ànábì sallallahu alaihi tí wọ́n sọ pé mo rí ẹni báyìí nínú ná mo rí ẹni báyìí nínú ná. tí wọn ti wà nù náà báyìí àbí ń sọ fún wa pé wọ́n wà ń bẹ̀ a ṣebí náà ṣàgbéde mo rí ẹni báyìí nínú náà nà ṣé yọ wà ń ni àbó ti wà ń bẹ̀ ẹ eléyìí ó ti wà ń bẹ̀ fi hàn nábì sallallahu alaihi wasallam ohun tí ń ṣẹlẹ̀ rí nínú. ètò tó mú wa jẹ́ mùsùlùmí nípa gba ntọ́pamọ́ gbọ́ tọ́lọ̀ ń sọ fún wa àbí tá nàbí sallallahu alaihi wasallam tó sọ fún wa nípa rẹ̀. ẹ̀rí pé náà alukur'an ọlọ́run sọ irú rẹ̀ míì náà fún wa nípa àwọn èèyàn Fir'aun ó ní an-nāru yu'radūna 'alayhā ghuduwwan wa 'ashiyyan wa yawma taqūmu ala fir'auna ashadda al'adab ọlọ́ọ̀ni ní lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn èèyàn fir'auna ti ń bẹ nùnà àgbàgbọ́ bọ́lọ̀ ti sọ ọlọ́ọ̀ni gbogbo àárọ̀ gbogbo rọ̀lẹ́ wọn àwọn máa fara wọn rana tó bá wá ti jọ́ gbẹ̀ndà kìyàm ọlọ́wọ́n kó wọn sínú ìyà tó koko gbàtà nàbì sallallahu alaihi wasallam tó rìnrìn àjò òru ṣé ẹ̀yin gbàgbọ́ pé ara àtẹ̀mí rẹ̀ ló fi rìn ní abẹ́mi lásán ló fi rìn nàám ara àtẹ̀mí torí pé tí ó bá jẹ́ ara àtẹ̀mí tó bá jẹ́ mi lásán sẹ́mi pa lánàá sẹ́mi pé lójú alága yín ga ìmọ̀ ìgbàlẹ̀ ti fò lójú sẹ́mi ìmọ̀ ìgbàlẹ̀ ti wẹ̀ nínú Atlantic Ocean nínú àlà tó sì jẹ́ pé tó bá pé lójú fò ni ẹ̀ lè wẹ̀ nínú odò ọlọ́kọ́ so àmọ́ ìgbà tó lọ sọ pé subahana alladhi asra bi abdihi laylan min al-masjid al-harami ila al-masjid al-aqsa ògo ni fún ọlọ́run tó mú ẹrú rẹ̀ táwọn akẹ́rù ọlọ́run ara àtẹ̀mí ni tó mú ẹrú rẹ̀ rìnrìn àjò òru láti mọ́sálásí maka bọ̀wọ̀ lọ sí mọ́sálásí al-aqsa ní tó tí anabi tó rìnrìn àjò tààrà tẹ̀míhùn tó bá sọ pé mo rí nǹkan kan ṣé ń sọ pé yóò ṣẹlẹ̀ ni àbí mo ti rí mo ti rí eléyìí jẹba. wọ́n ní sáwọn lè máa kíra àwọn pé ẹkú ẹkú ọ̀rọ̀ ajé ajé ó di ọmọ ajé ajé ọ̀wà ajé ọ̀tà nígbà táwọn sì ti mọ̀ pé òòsà kan ní ń jáde tẹ́ bá ti mọ̀ bẹ́ẹ̀ kí wọ́n lè fẹ́ máa sọ bẹ́ẹ̀ sí ṣebí mùsùlùmí lẹ́yìn ọlọ́run ọba ẹlẹ́dàá wa iná lèèyàn máa tọrọ nǹkan lọ́dọ̀ rẹ̀ òun làá máa fi nǹkan tì sọ́dọ̀ rẹ̀ kìí sòsà agbọdọ jìnnà sí a sì máa yorùbá kan wà tó pé òòṣà tiwọn tí wọ́n bọ náà ni ń pè ní kíni ajé máa fi dáṣà lè máa ní àwọn ọmọ ẹni tí ń jẹ́ jésù yẹn anabi isa lam aleyhi salam ọlọ́nkpé ní isa aleyhi salam sọ̀tùgbọ́n jésù jésù jésù tó ń sọ yìí bóyá translation náà ló tún débẹ̀ torí yẹsùwà yẹsùwà àwọn alárúbáwá táwọn ń ṣe ẹ̀sìn kiri yóò yẹn àwọn máa ń pè ní yẹsùwà kẹ́ ẹ máa gbọ́ bí kálukú ṣe pété ọ yẹsùwà àwọn yorùbá sọ pé kí ni jésù gbàtọ́ òyìnbó mu dọ́dọ̀ wọn tó ní jesus àwọn wa yorùbá láìsẹ̀ jésù àwọn haúsá táwọn ń ṣẹ̀sìn kiri yóò àwọn sọ pé kí ni yéésù wọ́n rò pé yé wa kálukú gbé tiẹ̀ bó ṣe wù anabi isa là wà mà anabi isa là mà torí ẹ̀ bá fẹ́ bọ́yá ni tẹ́ ń bá sọ̀rọ̀ kò yé èèyàn àsopọ̀ anabi isa tí wọ́n ń pè ní jésù kó lè bá yé pẹ́ni tẹ́yìn sọ̀rọ̀ bí àpèjúwe nìsín àwọn arìn wò wọ́n ń sí gbogbo òdìlẹ̀ èyí wọn sọ pé Maryam ìyá anabi Isa aleyhi salam tí wọ́n ń pè ń Jésù tí wọ́n bá ya fọ́tò Maryam wọn ò ya fọ́tò rẹ̀ rí fún olóṣèlú lẹ̀ tó ti pé fọ́tò rọ ni o kò sí fọ́tò láyé wọn àmọ́ sẹ́yìn mọ̀ pé gbogbo ẹ̀ náà irọ́ náà ni gbogbo ẹ̀ ẹ̀hẹ́n sábà ya fọ́tò rẹ̀ wọ́n ò yárí kó sírí lẹ̀ wọ́n máa yà pọ̀ borí ni pé lẹ́yìn tí wàá rí kásí rí kásí dì í lẹ̀ àbí òye wa aha bẹ́ẹ̀ náà ni sábà fẹ́ ya fọ́tò anabi isa aleyhi salam tẹ̀sí pé kò sí fọ́tò láyé rẹ̀ ẹ rí i pé wọ́n lè yá tí ò bá pé wọ́n yá pé wọ́n fi léèdì sí ń ìgbà míì wọ́n léèdì fún anabi isa fún anabi isa ah ìlédìí bíi wọ́n wá fi sódi di ọkùnrin dì ipe wọn fẹ́ lù wọ́n léèdì fún ẹgbọ́rọ̀ mẹ́ tọ́ ẹ̀rí tí wọ́n bá yọ ọ̀nàgbà mi wọ́n yà pé bíi lárúbáwá wọ́n yà pé ọwọ́sọ bíi lárúbáwá kọ́dà wọn tún lè kó tún fi kíní borí àà àbà àbà ń bolẹ̀ yín wọ́n á sọ tìyín sí bolẹ̀ yín sọ tìyín sí báyà yín náà rí lórí Facebook ọkùnrin tí wọ́n máa fi ṣe ah, act Jesus comedian kan ni ọ̀yàrí máa lọ ó ní ẹ má pòun Jésù mà òun èso ọlọ́run yín òun kàn act ni òun act Jesus òun sì gbowó sí òun ọlọ́ọ̀ni ká ẹ máa sìn ẹ má pè ó má ọ̀nà alhamdulilayi báyọ̀ yìí náà ní kọ́pì rẹ̀ kọ́pì rẹ̀ ń bẹ lórí Facebook walhamdulilayi ẹ̀ torí irọ́ náà gbogbo ẹ̀ járí wọ́n á ní tí nàṣọ́ra bá ń bá wọn gbélé táwọn lè lé kí ló ṣe dá fìlè kí ló ṣe dá fìlè kí ló jẹ́ kẹ́yìn náà gbà á lé tẹ́lẹ̀ síbẹ̀ máa ń nàṣọ́ra tẹ́ fi gbà á lé ẹ̀yàn kan lé condition yìí ilé ni wọ́n gbọ́ sí o ilé ọ̀gbọ́dọ̀ di church nínú ilé tèmi wọ́n pariwo ń bẹ̀ o wọ́n sì fẹsẹ̀ jalẹ̀ pé bàbá o olúwa o tọ́ ọ bá ṣe bẹ́ẹ̀ njọ́ náà lọ́ọ́ jáde àmọ́ kò síbẹ̀ ṣe lè ṣe wọ́n wàláhì ó ṣe náà yọ jẹsẹ̀ mọ́lẹ̀ àkéṣu ara so láti pilẹ̀ tó bá parí mùsùlùmí gbalé ká fún mùsùlùmí lé sẹ́wọ̀n káwọn náà gan alára wọ́n ń ṣèpàdé sọ pé àwọn ò ní fún mùsùlùmí lé àìmọye tí wọ́n sọ pé tẹ́ bá wálé lọ wọ́n làwọn ò lè fún mùsùlùmí lé kí lẹ́sìn yín àwọn ò lè fún mùsùlùmí lé kí á ló dé tẹ̀yìn fáwọn lé eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ èyí tẹ́ ẹ nílé tí ń yọ yín lẹ́nu iyọ tí ń yọ yín lẹ́nu lẹ́tì ràn ẹ fi sọ pé kó fi àyè lẹ̀ fún yín ẹ nídìí ilé yẹn fẹ́ lò àbí òye wa ẹ̀yin ò ní sọ pé ẹ̀sìn rẹ̀ ti ń ṣe ẹ sọ wípé ẹ fẹ́ lólé ẹ fẹ́ lólé àti pé ń yọ yín lẹ́nu nulé ẹ òun ẹni àfàmì òróró yẹn lòun wọn bá fi kó pupa yàn ó kò lè lè jẹ bó ti ṣe jẹ wọn ní sáré jáde nu mọ́ṣáláṣí lọ́jọ́ júmọ̀ bàtà bá rí i pé ìmáàmù ti ń ṣe kótóbà ọ̀tá súnà ni ìsìn bú gbogbo ẹni tí bá ń ṣe súnà ní yanu pàkàpọ̀kọ̀ bí ẹni tí ò ní bírèkì lẹ́nu wọ́n ní sáà lè jáde ká má ṣe sọ láti mẹ dáadáa kọtọkẹ jáde àmẹjáde nítorí irú eléyìí báyìí torí sọ láti náà ṣe dànù náà ni ó padà já sí tẹ́bá wá jáde tó bá rí níta tó bá ní kílódé kílódé ọ sọ pé akhrajatni al-bid'ah ọ sọ pé bídà ló lé mi jáde bẹ́ẹ̀ ni Abdullah ibn Umar radiyallahu anhuma ńlọ nígbà tó wà mọ́ṣáláṣí kan wọ́n ń pèpè fún sọ̀látù zuhur ẹni tí wọ́n ń pèpè wá ní as-salatu khayrun minan nawm ẹ lọ́sàn wọ́n á jáde ńgbà tó jáde wọ́n dẹ àkìlódé tẹ ọ ní akhrajatni al-bid'ah àdáda alẹ ló lé mi jáde kó nù mọ́sálásí torí àwọn èsì as-salatu khayrun minan nawm àfi lásùbà bóńtẹ́ tí a jẹ́ wọn làwọn gbọ́ pétọkọ àtìyàwó bá ń kìsì ara wọn wípé ìtọ̀ wọn ò gbọ́dọ̀ wọnú ẹnu ara gbogbo karamba lásìkò ẹ̀rọ ẹni tí ń béèrè ò tí fẹ́ yàwó fa tó ń gbọ́ ọba fẹ́ yàwó kọ́ wa béèrè ọjà bó ti ṣe jẹ́ wọ́n ní ká máa sọ àwọn àdúgbò àti àwọn airport ló kọ àwọn èèyàn ńláńlá ṣé kò sí lábẹ́ gbígbẹ́ ìrè wọn náà tí ó padà mú káwọn èèyàn sọ wọ́n tó sàtàǹbọ̀ rárá o kọjọra o kọ lásán lélẹ̀ ṣé airport lọ́wọ́ àlọ́ máa forí kanlẹ̀ fúngbà tí èsì pọ̀ gbádùn ńgbà wọn sọ títì ní eh, Ibrahim Taiwo ọwọ́ àlọ́ máa forí kanlẹ̀ fún títì ọ̀gbádùn mo rò pé yé wa eh, eléyìí yàtọ̀ wọ́n ní kí a máa sọ àwọn ọmọ wa lórúkọ bàbá wa àtórúkọ ìyá wa tí ò wá bẹ̀rẹ̀ kọ̀ wá bẹ̀rẹ̀ kọ̀ wá bẹ̀rẹ̀ bí nísìn kákẹ́ bàbá rẹ̀ jẹ́ Abdullah ìwọ́n sì jẹ́ Muhammad sọ wá sọ ma rẹ̀ ní Abdullah ọmọ Muhammad ọmọ Abdullah sọyẹ wa ṣe irú rẹ̀ wà àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ so eléyìí kò sí nǹkan tó burú mbẹ kò sí nǹkan tó burú mbẹ àmọ́ ìwà ṣe yorùbá lẹ́bù ṣé wàá nílé pọ ọmọ lóko rẹ̀ Abdullah olóko olóko báwo <laughs> àbíkọ olóko bàbá kèésì olóko bàbá olóko báwo Abdullah ni Abdullah ń jẹ ojú rẹ̀ ọ̀fọ́ kó tó sọ ọ́ ní Abdullah kó kọ bàbá rẹ̀ ẹ wá ní ẹ wọn máa lakọ mọ bàbá lórí ṣé bàbá wa lò ibi tí gùlù wọ wọ nù abdullahi ọmọ ọ yàtọ̀ sí abdullahi bàbá ọjọ́ ìbò ṣe jẹ́. wọ́n ní náfìlà wo ní tí yẹn bá ṣe yẹn ọgbà ládàá hajj àti umra àwọn ọmọ àmọ́ náfìlà tó ẹkú tó bá ṣe ọgbà hajj àti umra ṣùgbọ́n àmọ́ pé náfìlà wo àti ẹkú tó bá ṣe tó bá jókòó mọ́ṣáláṣí lẹ́yìn àṣùbà tóbi dikpó òrùn yọ tó gbéra sókè ọgbàládà umra tó bá ṣe méjì a súnmọ́ yìí pé tó lọ sí Madina tó láti ilé rẹ tó wá gbéra tó lọ sí tó náà fi náfìlà kódà kó méjì tó eléyìí náà wà ó lè wá ti pé tọ wọn lẹni tí ń ta sọ tí wọn á lo èrè tí ò lórí àbí wọn ní kí ni òní wọn ló lórí kò lójú à eré náà ni torí tó bá ti lórí ẹ ti dáràn tó bá ti lórí ẹ ti dáràn kódà eré tó máa fi ń display ẹ̀wù tí wọ́n ń wọ̀ yẹn bí ọba lórí gan ẹ dáràn tí ó bá lórí ẹ dáràn sẹ́wọ̀n kí wọ́n yà á bẹ̀ wọ́n ṣèpò ara obìnrin bẹ̀ a'udhu billahi minash shaitani rajim wọ́n tún ṣèpò ara ọkùnrin bẹ̀ a'udhu billahi minash shaitani rajim kọ́tọ́ ẹ̀fà sọ kwanga kẹfì kókè ó ti dáa bàbá tìrẹ bá sọ làá fẹ́ rà so èwo ni kọ́ ẹ̀sẹ̀ tí wọ́n á jẹ́ pé wọ́n wọ̀ fún wọ́n lè ṣe pé báyà láti bí ìdodo lọ sílẹ̀ pé wọ́n wá wọ ṣòkòtò funfun fún irú táwọn obìnrin kò ní sàlùbáríkà ń wọ̀ ká títì o àbí òye wa so ẹ̀rí pẹ́ lomi ọwọ́ nítorí nù nídìí rẹ bá ń le sẹ́rí pé mùsíbà ìgbà tí wọn náà fẹ́ yàwó orí ẹlòmíì ò ti dàrú mbẹ̀ pé ọ̀wọ́ bó ń ṣe rí rọ́bà tí wọ́n wọ kínní fún un pé ẹ́ <laughs> torí rẹ̀ òní ni kò gbọ́dọ̀ dọ́lá tètè fẹ́ yàwó. bó làwọn ṣe bọ́ lọ́wọ́ ròyìnròyìn tí ṣètọ́ni máa ń sọ sáwọn ọlọ́kàn a'udhu billahi minash shaitani rajim a'udhu billahi minash shaitani rajim ẹ sì máa kí alukur'ani lọ́pọ̀lọpọ̀ ẹ máa ṣe lọ́pọ̀lọpọ̀ torí pé gbogbo nǹkan ẹ máa ń lé ṣètọ́ni jìnnà ni ẹ máa ń lé ṣètọ́ni jìnnà ni Ofe bọ́ lọ́wọ́ ròyìnròyìn ó sì ń gbọ́ fújì bọ́ erin orin ni ọmọ wà lẹ́nu rẹ̀ ń gbogbo gbà ó sì fẹ́ bọ́ lọ́rọ̀ ìrò ìṣètọ́n àbí ṣètọ́n ti jókòó sí ọ nígbà yà so àmọ́tọ́ máa ń kí alukur'ani wàá máa rí i pé ìjàkadì náà ni o ma ni ọmọ wa bọ̀ tó máa rí i pé wọ́n ń lé dànù ń lé dànù ń lé dànù títí tí fi fi ọlẹ̀. wọ́n lọ service táwọn bá wà ní NYSC camp táwọn máa ṣe kọ́sùrù ẹ̀ ní ṣe kọ́sùrù máa wípé níbẹ̀ yẹn sọ̀sẹ̀ mẹ́ta àbí òye wa wọ́n bá ti jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pọ̀ ńlẹ̀ ní ẹ̀ẹ́sì arìnrìn àjò tó bá jẹ́ pé arìnrìn àjò ní kí ló dé tẹ̀sí sọ̀látul jumu'a àmbẹ̀ àbí òye wa sẹ́mi kọ́ àwọn ọmọ tí ń bẹ ní kámpù náà wọ́n tún máa ṣe sọ̀látul jumu'a ọ̀kan nu wọn ó tún ṣe lè máàmù ìmáàmù arìnrìn àjò jàmá arìnrìn àjò ẹ̀yìn náà hàdà mo rò pé wa wọn làwọn ọ̀gá wọn àwọn mkan wọn ti ṣe fatiwa àwọn ọmọ kíw bó lẹ́mkàǹtì wa sí fatiwa mo rò pé yé wa àwọn ẹni tó ń mọ̀lẹ́ lọ bi léèrè sẹlẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ ẹ̀ ní ti kọ́sùrù nù kàm ẹ̀ máa pé sọ láti yìn ní ti máa ń ṣẹlẹ̀ ní pé jàmáà máa fẹ́ di méjì tọ́mọ tí ń ṣe ìmáàmù bá gbọ́ yípa ní ṣe kọ́sùrù ẹ̀ rí i pé àwọn kan ti ṣíìzì ara wọn pé ọ̀kan ṣe tiwọn ná àbí òye wa tí ó bá jẹ́ pé ẹni tí ń ṣe tí ń pé sọ láti lọ́ bá ṣe ìmáàmù àwọn tí àwọn fẹ́ ṣe kọ́sùrù wọ́n lè wà fọ́ọ̀sì kọ́yẹ́ kí wọ́n máa pé sọ́láàt tó gbogbo ru eléyìí báyìí ó yẹ kí ọ̀rọ̀ yẹn ọjọ́ kù lórí pé imam tí ó ṣe imam fún yẹn máa pé sọ́láàt gbogbo yẹn máa pé sọ́láàt adúgbò fọlọ́ sọ́nbì kankan káàmpù kankan tí gbogbo wọn sáyé arípa wọn sá ti kọ́ sùúrù náà ni sọ ọlọ́run tá a fi wá ṣe sábàbí tá a fi fọ́ọ̀sì wọn kò sẹ́ni tó ṣe kọ́ sùúrù ń bẹ̀ tá a fi kú láàrin mo rò pé yé wa so ẹ̀yin náà try tẹ bá rí ṣe <laughs> ṣe jẹ wọn ní kí ni wọ ọmọ táwọn bí bá bí ma kẹ béèrè torí tó ni pé ń tó béèrè ò tí ì abẹ́ ń ti sẹ́ni ló béèrè ni abẹ́ ló béèrè ni à tó ọ̀dà ọ̀rọ̀ pọ̀ lórí wọ àwọn ọmọ wa wa ọ̀rọ̀ bíi wákàtí méjì ni tó sọ pé àtàbí ọ̀tàbí ẹ lọ lè kí o mo rò pé yé ẹ̀hẹ́ torí pé tó bá pé gbogbo nǹkan náà láàmà ṣàlàyé ìdánilẹ́kọ̀ọ́ báyìí àbí ìdánilẹ́kọ̀ọ́ kan lórí rédíò àwọn èèyàn ní lọ lè kí o mà àbí òye wa ẹ lọ lè kí o bẹ́ẹ̀ lọ lè kí o á tutù ti fún rẹ̀ fún yín kí ẹsẹ̀ dandan kẹ́ lè kí o tu wa ẹ lè lọ kọ́ ń bò mí náà kò sí wàhálà wọ́n ní sóbìnrin náà lè kópa nínú dáadáa àtò sáfù àwọn ọkùnrin táwọn ọmọdé ọ̀tẹ̀lẹ̀ táwọn obìnrin ọ̀wà ní ẹ̀yìn táwọn náà bá sì ṣe sọ láti yẹn wọ́n gba aládá tí ń jẹ́ kírọ́t gẹ́gẹ́ bí òkè ńlá bí àpáta ńlá. wọ́n ní sèèyàn lè yàn ìyàwó rẹ̀ lódì tí ìyàwó bá ń takò ṣẹ̀ríyà kìí ṣe yíyàn lódì lásán ẹ̀ bá wí ni gbọ́dọ̀ ju agbára rẹ̀ lọ ó dì báwò ọ̀ bá gidi ìsídà kò ṣe tọ́lọ́ àbíkọ́ máa lọ lé yẹ tó náà bá ti mà bẹ́ẹ̀ yọ comply àbí kò ní comply yọ comply àmọ́ ẹni tá à ń yàn lódì ó ti fẹ́ ju agbára wa lọ nùsẹ́ mọ̀ pé ọkùnrin sọ́kùnrin nìsín mo rí i pé tó ń ṣe mọ bọ́ sọ́ ọ̀gbọ́ jẹ́ yan lódì kó lè padà síde súnà àmọ́ ìyàwó rẹ̀ à sórí it's either yes or ẹ̀hẹ́ tó ń torí ẹ̀kọ́ ojú ọgbà àmọ́ ẹni tó bá ti di gbẹ̀wù dání fún ìyàwó rẹ̀ sẹ́ mọ̀ pé ru eléyìí yọ mọ̀ wọ́nà substitute tó rọrùn so àmọ́ tó bá pé wọ́n ló wàá fi yé ìyàwó rẹ ní ìsídá yes or no ọjọ́ bó ṣe jẹ́ ẹ̀ńtọ́ báraka méjì ti gbẹ̀yìn ní sọlátul ìṣá báwo ni ó ṣe ṣe raka méjì tó kù fún a gbà pé méjì tó bá yẹn ní alákọ̀ọ́kọ́ àtẹlẹ́kejì rẹ̀ kí ló ṣẹ́kù nìsín ẹlẹ́kẹta àti ẹlẹ́kẹrin ẹlẹ́kẹta àti ẹlẹ́kẹrin ṣe gbogbo àmọ̀ kékeré láka mbẹ́ fàtíà jẹ́ẹ́jẹ́ láìké sóra bí ó ṣe ṣe nù wọ́n ní tí a bá bímọ sọ́tọ̀ ká lọ wò ó pé ká lọ ká lọ wo ẹ̀jẹ̀ ká fi mà pé ṣé àwa la lọ́mọ àbí èsì àwa la lọ́mọ ẹ̀jẹ̀ kí ló fẹ́ lọ wò ṣé ìyàwó rẹ ló bí fún ọ àbálẹ. iná ni èmi náà ń béèrè ṣé ìyàwó ṣé ìyàwó ló bí àbálẹ ẹ kọ́ ló bí ṣé ìyàwó ló bí àbálẹ. tọ́ba jẹ́ pé ìyàwó tó fẹ́ lọ́ba bí ọmọ ẹ́ńjìnì ń pẹ́ kó tó sọ pé jẹ́ ẹ̀yìn ọ̀jọ́ra torí anabi sallallahu sọ pé ọkọ tọfẹyàwó òun lọ lọmà sẹmẹtọfà yẹn ni kó ṣèèṣì kíyàwó rẹ̀ sẹ̀rí àti tilẹ̀kùn ó ní wọ́n lọ lọ mọ́ wálé làáhìrì hajar ẹni tó wá báyàwó rẹ̀ ṣe zina òfo ni ó mú ìwọ lọ lọ mọ́ ọwọ́ àkùsọ̀ wọ̀ tiẹ̀ ní ìgbà tí wọ́n dá òtún ọmọ pé sẹ́mi mo ní àbí mi kọ́ mo ní ọ gbọ́dọ̀ gbọ́ máa lè sílé sẹ̀rí àdàpọ̀ sẹ́ni kó ti kọ́kọ́ dínà fẹ́lẹ́yìn pé kò ní ní nǹkan kan náà ní ìsìn tí náà bá mọ̀ pé o súnmọ́ ìyàwó rẹ̀ o ti súnmọ́ rẹ̀ kan ní ìsìn ó ti pósù mẹ́fà ọ̀n sáré ò tíráàbù ò ṣèkínní àárín oṣù mẹ́fà lọ́wọ́ ló lóyún oyún oṣù mẹ́ta ah, bó ló ti jẹ́ so ìwọ lọ kọ́kọ́ lóyún náà as far as sharia is concerned bí sharia àṣẹrí yóò kọ́kọ́ yanjú wàhálà pé ìwọ àti eléyìí tẹ̀jọ́ ń fa kínní yẹn ọkùnrin tiẹ̀ òfo ni ó mú ìwọ lọ lọ́mọ ọwọ́ àkùsọ̀ tiẹ̀ náà ní sike ah, ẹgbọ́ o sharia àpè mi mọ̀ lọ́mọ but how comes èmi ò bá ṣe nǹkan kan oyún yìí ṣàdédé gán mọ́yàn lára ẹ̀hìn èmi kọ́ mọ́lọ́mọ́ ọ wá ṣe lè hàn ẹ wá ṣe pé fúnra yín ni ó ṣe pé pé mi kọ́ mo lóyún mo fọlọ́n búra ipò obìnrin yìí zina ló ṣe mo fọlọ́n búra pé obìnrin yìí mi kọ́ mo lóyún nù rẹ̀ mo fọlọ́n búra pé mi kọ́ mo lóyún rẹ̀ mo fọlọ́n búra pé mi kọ́ mo lóyún rẹ̀ ẹlẹ́ẹ̀karùn-ún kọ́ lọ́wọ́ kọ́ láánà mi tó bá pé mò ń parọ́ mọ́ obìnrin náà wà fọlọ́n búra pé ìwọ ló lóyún yìí yóò fọlọ́n búra pé ìwọ ló lóyún yìí yóò fọlọ́n búra pé ìwọ ló lóyún yìí yóò tún ṣe lẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn kọ́lọ́n bínú sóhun tó bá kó tọ́ lọ sọ pé ìwọ kọ́ lóyún tẹ́bá tí wàá ṣe báwọn á wàá pín yà ìyàwó ò lè jẹ́ ìyàwó rẹ̀ má láéláé ọmọ ò sì lè jọ́mà rẹ̀ torí kọ́ ọmọ lódodo pé ìwọ kọ́ lóyún ìwọ tani dayus ẹni tó rí pé àwọn ò ń ṣe zina tó sì gbẹnu lọ anabi ni kò ní wà lìjẹnu a nídìí ká lọ wẹ̀jẹ̀ kankan sẹ́fẹ̀ mọ̀ pé kíní tẹ̀ ń sọ pé wò ó sẹ́fẹ̀ mọ̀ pé owó rẹ̀ ò kéré séèvù owó rẹ̀ kọ́ máa fi jẹun jẹ́jẹ́ sọ Islam sọ yìí pé sẹ́fẹ̀ mọ̀ pé bá ń bá ṣe zina náà ó tún máa lọ wẹ̀jẹ̀ bí bí ń jìnnì bá sọ pé ara rẹ̀ ló ti jáde kò lè jọ́ máa rẹ̀ under sharia torí pé zina lẹ fi produce ọmọ yẹn kò lè jọ ọmọ rẹ tẹlẹ ìjẹbù tó ṣe jẹ lábẹ́ bẹ́ẹ̀ káwọn obìnrin bẹ̀rù Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ní bẹ̀rù Ọlọ́run ẹkàn rí tẹlómi wọ jìlbáàbù ni kò ní bẹ̀rù Ọlọ́run ẹkàn rí tẹlómi bojú ni kò ní bẹ̀rù Ọlọ́run tẹ bá gbọ́ àwọn incident tí ń ṣẹlẹ̀ ẹ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ mi kò ní bẹ̀rù Ọlọ́run wọn sì rántí pọlọ gbé wa dìde ńjọ yóò ṣèṣirò tẹ́ máa ń sọ fún yín nípa àwọn incident mi wàláhì tálà ìrú ọlọ́run ọba yìí bí obìnrin tó ń fún wa ní report ní kọ̀pẹ́ kò jìnnà yìí pé ń wọ jìlbáàbù ń sìn bójú kọ́dọ̀ hal kùránì àti rẹ̀ sì tún pé ń ṣe zina nítorí pọ́kọ iye ansẹ̀t rẹ̀ wò níjọ́ tọkọ wa iye ansẹ̀t wò sẹ́mi kọ́ mo ti sọ nítorí ti dáa jù obìnrin kẹ́ ẹ máa lo ansẹ̀t bí ó ń kó ngìrì ń ètò ìpá àǹfààní rẹ̀ ní kẹ́ ẹ lò ó sọ̀npẹ́ lé mọ̀ ń bọ̀ o kí wọn ó sì máa kọ́kọ́ rẹ̀ pé mo lẹ́ wà sẹ́ẹ̀ tí fẹ́ẹ́ délé àmọ́ gbogbo kìíní kan android kìíní kan nonsense à níjọ́ tó bá dá ntí máa dá lẹ́lẹ̀ fún ọ ọmọ ẹrù obìnrin mi nìsín ọkọ rẹ̀ ọmọ náà facebook òun wà ní facebook ẹlòmíì wà ní instakilẹ̀ ń pè instagram ẹlòmíì òun ó tún wà ní whatsapp group ọkùnrin àtobìnrin wọn jọ wà ń bẹ ẹlòmíì gan tún sí péjì ara rẹ lórí facebook a'udhu billahi minash shaitani rajim ọkọ wa rí mẹsàgì kan nù fóònù ìyàwó wípé òun fẹ́ káwọn tún dá ọjọ́ mi táwọn tún ní àjọṣepọ̀ sẹmọ pọpọlọpọ ọkùnrin kí ni ìyàwó jẹ bóòlù òun ti tọ́jú létí kálukú ń bá ká kò ní jẹ́ kẹ́ ẹ láǹfààní àti máa pẹ́ ẹ̀ ń wádìí ìyàwó yín fínífíní tẹ́tún àmọ́ karambà ní àwọn obìnrin òní ó tún máa tú fóònù ọkọ wò pé ẹ ń fẹ́ máa ta lẹ́ ń pè é tọ́ ọ bá fi kínní lẹ́ ń bẹ yẹn ẹni tó yẹ ká wádìí tá a wádìí tó tún wa àbí òye wa so ọkọ wa ọkọ bá rí mẹ́sẹ̀gì yẹn arọkọ ọba gbàmà gbàtọkọ wádìí ìyàwó sájẹwọ́ pé ẹni tó kọ mẹ́sẹ̀gì àwọn èèyàn náà sì mà ẹni tó kọ mẹ́sẹ̀gì wọn mà sẹ́mi pé nínú development ti ń bẹ fún fóònù ó ní pé ó lè pèèyàn kó gbé nọ́mbà pamọ́ bọ́tò ò tí ì lè mẹ́sẹ̀gì ní ìsìn kó gbé nọ́mbà pamọ́ àbí ẹ̀yin oní tẹkinọ́lọ́jì sẹ́ ẹ ti gẹ̀ẹ́sì ẹ̀ bóòlù àti lè tẹ́sì èèyàn mẹ́sẹ̀gì tí ò ní rí nọ́mbà wa bóyá lọ́la ó ti wà ah subhanallah wọ́n sá gẹ̀ẹ́tì wọ́n gẹ̀ẹ́tì ẹni tó sẹ́ndì mẹ́sẹ̀gì gbàtà gẹ̀ẹ́tì rẹ̀ ìyàwó ọ̀wá dìnnàì sẹ́mi pé nu mẹ́sẹ̀gì yẹn tó ń sọ ni pé ńjẹ́ o làwọn ò tún dá táwọn ò tún lájọṣepọ̀ mi meaning that mẹ́sẹ̀gì fi hàn pé ẹyọ kan ti ṣẹlẹ̀ but we are now planning for another one gbàtà wọn wá wádìí obìnrin wa sọ pé méjì ló ti wáyé. la ilaha illallah ń sì ń bójú ó sì tún alukur'an sẹ́rí ọba yìí iná lẹ́nìkan béèrè béèrè rí pé ẹ dákun bó láti ma obìnrin tó lẹ́sìn làwa sọ pé ẹ àmọ́ obìnrin tó lẹ́sìn pẹ̀lú nǹkan púpọ̀ nínú náà tí máa ń bó pé gàgàgàgà torí pé ń àwọn kí ẹ bẹ́ẹ̀ ṣe rìpọ́ọ̀tì náà pé àwọn kan náà láwùjọ wa ń bì wọ́n ń wọ jìlbáàbù wọ́n fi ń ṣe zìnà wọ́n júwèé wọn débi pópọ̀ ni wọn ọ̀dá a'udhu billahi minash shaitanir rajim ní sẹ́rí àwa ń bì kuma ó ti ṣẹlẹ̀ obìnrin kan láti ìlú kan ó gbẹ́jọ́ ọkọ rẹ̀ wá wọ́n gbẹ́jọ́ wá láti kù so ẹ̀sùn tó fi kọ́kọ́ ní kọ́kọ́ máa wo blue film. based on that òun náà wà lọ ṣe zina bí ìgbà tí yẹn ń fìgbẹ́ fọ́tọ̀ wàláhi tàláhi kìí ṣe wọ́n ní wọ́n pé ọwọ́ síwájú wa gbogbo ara ó tún ń ṣèṣe pé òun ò tiẹ̀ ohun ká gbọ́ òun òun òun mo ní ya ẹnu ẹ dáadáa ìwọ tó ti sídìí lẹsẹ lómi kí á ní bàbàrà. mo rò pé ń yé wa a'udhu billahi minash shaitani rajim àtẹ̀yẹ mọ́túmọ̀ jìlbáàbù ni má gbé ranù má fi lọ mí ìranù kó rí mi kọ́ yà kọ́mọ̀ yìí pé kò sáyè lọ́dọ̀ tèmi túmọ̀ jìlbáàbù tẹ̀ ń wọ̀nù ezekọ àmọ́ àwọ̀ jìlbáàbù ó tún máa ṣe ranù wọ́n máa ṣe zina ọkọ̀ kan tún lọ òun dáwùtù ọmọ rẹ̀ dáwùtù ọmọ báwò níjọ́ tó jẹ́ mùsùlùmí tó ti ríra rẹ̀ kò gbọ́dọ̀ kọ́kọ́ sì ranù láyé ẹ̀ sì lọ́kọ tiẹ̀ anybody ò wá ròyìn ọkùnrin kankan wájú rẹ̀ torí pé àwọn àwọn náà ni máa mú wọn ṣe zìnà òpònú obìnrin míì yọ lọ bá obìnrin míì yọ ọkọ fún bóòlù ọkọ ṣe máa lò ó lè ní ó lè fi three hours ni. so eléyìí sì mà kọ́kọ́ òun kò lè ṣe three minutes sọsẹ́ mà pé ń bẹ̀ òun lobìnrin ti máa wàrà nù torí ẹ̀ tọ́ba ẹ̀kọ́ máa ń sẹ́sìn ntí wọ́n ń pè lẹ́sìn ọ̀pọ̀ jùpọ̀ ọ̀kan wẹ̀wù jìlbáàbù lásán lọ jìlbáàbù ara ẹ̀sìn ni wàá wá tún tíráì láti máa mẹ̀ntẹ́ẹ̀nì ẹ̀sìn rẹ dáadáa má fi etí rẹ lẹ̀ fáti gbọ́gbọ́kúgbọ̀ torí bí sọ́ba ti ń sọ̀sọ́kúsọ tí ọ létí ọmọ wa ti ṣèṣe fúnṣe náà ni lé ìjẹ́bù tó ṣe jẹ́ mẹ́ wọ ọkùnrin náà má má fẹ̀sùn kan ìyàwó rẹ̀ o ẹ̀ káyàwó má di ìranù ẹ̀ bá kó sí ìranù kí ló fẹ́ má fẹ̀sùn kan sí torí pọ́kùnrin ni máa ń sin obìnrin sí ìranù gbà mí. al-aslu òun náà ni pé èèyàn ọ̀sẹ̀ títí tá a fi ká a mọ́ pé ọ̀sẹ̀ eléyìí ìjẹ́bù tó ṣe jẹ́ ọlọ́run kó tún lè kálukú wá sí o wọ́n lẹ́ni tí máa ń pa àwọn mùsùlùmí kèfèrí sáwọn lè máa ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ sọ̀láàtì báwo bóòní káfíìrì ó ṣe tò lẹ́yìn mùsùlùmí mo rò pé yé wa ẹ̀hẹ́n agbọ́dọ̀ tò lẹ́yìn rẹ̀ o kò ní ẹ̀ níjọ́ máa ti ń ṣe láìda tẹkfírì ẹ̀ níjọ́ máa ti ń ṣe láìda tẹ̀ máa tún tò sẹ́yìn tò sẹ́yìn ta ni gánà rí ọlọ́mọdé ìyàwó tó bá wà lọ́dọ̀ rẹ̀ gan kó fi lẹ̀ ìyàwó tí máa ń bẹ lọ́dọ̀ tẹkfírì kó ṣe kí ni kó fi lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nù ẹ̀ ó pọ̀ ti kàfárà ìyàwó yóò sì tún dì í mú a ah, ó ti kàfárì èèyàn kí ló tún dì í mú sí tẹ́bọ́lọ̀ sọ pé wàlá tó ń sekú bẹ̀rẹ̀ sọmil kawáfìr ẹ má di àwọn ìyàwó tọ́jẹ́ káfìrí mu gbogbo àwọn àyà yìí wọ́n gbọ́ yìí tó do náà kúkú ló bí tẹ̀fìríyà òdo náà ló bí tẹ̀fìríyà tẹ́lẹ̀ ìjẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ wọn láàfáà ti ń nínú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ ẹ̀fẹ̀ báwo ọba àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́ ó sì kọ́ wọn ní kí lọ́lọ́ sọ kí lànà bì sọ ṣùgbọ́n kò burú lẹ́ẹ̀kan láàrin kọ́ ọ sọ nǹkan tí wọ́n fi túra ká tó yẹ pé ó fi dẹ́rìn pa wọ́n bẹ́ẹ̀ làwọn olùmọ̀ ti wà látìgbà tí Islam ti bẹ̀rẹ̀ torí pé àkànlẹ́ máa sọ pé ọtọkọtọ ọtọkọtọ ọtọkọtọ ọtọkọtọ títí tá a fi jáde kò ní rọrùn àmọ́ kọ́ wa sọ gbogbo ìdánilẹ́kọ̀ọ́ di dírámà àfi tó o bá fẹ́ di tíátá àlùfáà mo rò pé yé wa bí àwọn afọ́nfújì tó kúnlẹ̀ ayé nìsín kàlà tọ́ wọ́n ní sẹ́lódodo lè gún bẹ́ àwọn ọmọ tí ń jẹ́ bẹ́ àwọn ọmọ tí ń jẹ́ bẹ́ ègún gan èdè tí ọ̀dà ni èdè tí ọ̀dà ni ṣé báyọ̀ ìpè kan bẹ tí ń jà nídìílé yín sọ̀rọ̀ eléyìí pọ̀ láàrin àwọn kiri yó àwọn ló máa ń sọ so ẹ má gbé nǹkan kiri yó wá bá wa nù Islam àbí òye wa ẹ má gbé nǹkan kiri yóò wá bá anú islam because wọ́n rí àwọn yorùbá mú bàjẹ́ báwọn ṣe ń ṣe láì fún wọn lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí náà fẹ́ máa ṣe láì fún ẹ ègún tí ń dànù gbèsè ayé ẹ ẹ jésù abẹ mú kúrò ègún tí ń ṣe kí ní dànù gbèsè èyí tí ń ṣe ọ gan ó dun tó ń fọ lọ kúfùrù ọjọ́ bó ti ṣe jẹ́ tó ń torí délé kí ni ègún ègún òní dànù gbèsè ayé ọjọ́ kọjú mẹsẹ mọtò ọjọ́ lẹ ọlọ́wọ́ wá sí òrìṣẹ́ ó ti wá débi tó ti rí ni ègún kan níjà ń ayé ẹ torí dádì rẹ náà wá sẹ́ńgbà tiẹ̀ náà kò ríṣẹ́ ẹ dádì dádì kéèké ni iṣẹ́ tán lọ́jà lọ́wọ́ máa ṣaláàrù iṣẹ́ ni. bíkọ́sì yẹn máa ń sanra rẹ jẹ́ bẹ́ẹ̀ o orí ọ̀bọ̀ mọ́ lọ́wọ́ ọmọ tìràn má jàǹkáwọ̀ nígbà tí náà lànà bí sọ pé tẹ ẹ bá bọ́lọ̀ ń dúró nípa apá bó ti ṣe yẹ kẹ ẹ bá dúró kọ bá rọ̀ yín lọ́rọ̀ bí ṣe máa rọ ẹyẹ lọ́rọ̀ gbóòlù ẹyẹ ṣe bọ́lọ̀ ń dúró wọn ni yóò jí jáde láàárọ̀ kúrò lórí ìtẹ́ rẹ̀ lẹ́ni tínú rẹ̀ pálá ìgbà tí ó bá padà dé rọ̀lẹ́ yóò ti yó ìtumọ̀ àfi bọ́lọ̀ ń nù yẹn ni pé ṣe ń tọ́tọ́ kọ fọ̀rọ̀ rẹ sílẹ̀ fọlọ̀ anabi ni ihris ala ma yanfa'uk wala ta'jazan máa gbìyànjú lórí tí ó bá ṣe ọ láǹfààní má kagara wasta'in billah kó o sì máa fọlọ́wọ́n bá wá ràn lọ́wọ́ tọ kó o sì jẹ́ni tó ṣe pé nígbà tí nǹkan tó ọ̀fẹ́ bá wá ṣẹlẹ̀ má sọ pé tó wá pé báyìí mo ṣe kò bá rí báyìí báyìí ni ṣùgbọ́n tó yẹ kó máa sọ ni pé qadarallahu wa ma sha'a fa'al ntọ́lọ̀ nǹkan ńlọ́ṣẹlẹ̀ nítòsí fẹ́ lọ́sẹ̀lẹ̀ kéde pé gun kan bàbá kan bàbá ńlá kan pé wọn bàbá ńlá ńgbà ọ̀dà fún ọkọ̀ ṣe jégùn tọ́yẹ pé ńgbà òkú díẹ̀ káàtó lè gùn jà wọn ní tá a bá ṣẹ̀ tá a túbá tá a tún padà sí díẹ̀ ṣẹ̀ tá a tún túbá tá a tún padà sí díẹ̀ kò sí wàhálà ń bi eléyìí á máa ṣẹ̀ lọ á máa túbá ṣùgbọ́n á gbìyànjú láti tún máa padà sí díẹ̀ ṣẹ̀ mọ́ ṣùgbọ́n tó ṣe é ṣe á tún ṣẹ̀ náà so á máa tọrọ àforíjì ètò dáa ni pé gbogbo aná là ń sẹ lọ amẹ́ńtọ́ dájú nu alẹ́ ńtọ́ mà tọrọ àforíjì ètò wa pàtàkì ni kékeré mama màmá padà di ẹsẹ̀ tí n bá ti màmá padà sídìí rẹ̀ kò sí tó burú náà rọ̀ ni àmọ́ kéèyàn ọmọ màmá padà bẹ̀ ni ló súnmọ́ pé lè kú lórí pé dáràn torí èèyàn fẹ́ dán lọ́n wò ni èèyàn sì dán lọ́n wò kéèyàn ọmọ fìdí rẹ̀ mi sọ pàtàkì kọjá pàǹtù bàtà bá ti sẹ́ ka si ma ma ma máa padà sí di ẹsẹ̀ o. wọ́n ní sábúrú ń bẹ nídìí kí yorùbá ọ̀fẹ́ ni tí èsè yorùbá mo rò pọ́ pẹ̀yìn náà lẹ́rìn ó gbé ni ẹ̀yàmẹ̀yà ni máa bírú èrò báwọn kí ni yorùbá fi dájọ ẹ̀yà mi lọ ṣé màláìka làwa ni sẹ́yìn mọ̀ pé yorùbá náà kúkú là tí gbogbo ẹ̀yà fi gbọ́dọ̀ jẹ́ yorùbá àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀hẹ́n irú tí wọ́n sọ fáwọn haúsá nílẹ̀ haúsá gbàtẹ́ yàmẹ̀yà tí wọ́n náà pọ̀ bàjẹ́ bàbá kan ló pé òun fẹ́ béèrè béèrè sáwúsá lèmi ti máa fi ṣèdánilẹ́kọ̀ọ́ jù ní jọ́ọ̀sì tó bàbá kan á ní yorùbá lòun fi béèrè wọ́n á yí àwọn haúsá kan lẹ́nu pé ṣé mo gbọ́ yorùbá ni lẹ́nìkan á ní à yorùbá mà ní mi yorùbá ò rí jìnnà gan ọgọ́rùn-ún so àwọn kan wá kún pé a ah, a ah, a ah, a a a pé mo mo ti gbọ́ wípé a mo bá ní o tó bá wọn tẹ ẹ mọ̀ pé ànábì gan haúsá ni <laughs> torí di eléyìí báyìí irú rẹ̀ náà ẹ ya mẹ́ya ní gbogbo ẹ̀ ànábì ni ẹ pa tì í rùn ẹ pa tì í rùn ó ṣeé ṣe kọ́jà kó obìnrin tọrọ yẹn ọjọ́ wọ̀ kì í ṣe Yorùbá ètò ọjà ni pé ṣé mùsùlùmánì ìwọ gan alára náà ní ìsìn sọmọ pé àwọn gan ọmọ ronú kó tó fọmọ fún ọ pé yorùbá àbí ẹ̀kọ́ ni so tí ẹ̀yàmẹ̀yà bá ń dà wọ́n láàmú ò lè rí fẹ́ tí bá ń dà wọ́n láàmú ò ní fẹ́fẹ́ ọ dàbí ọmọbìnrin kan ní níṣẹ̀rí àyínà ni ọjọ́ ọmọ haúsá ó láti ibìkan ní Kebbi State ẹni tó wá fẹ́ jẹ́ yorùbá obìnrin yẹn wá wá pé òun fẹ́ ká kún tó àwọn ká tọ wọn wá ń pàrọ̀ wá fún wọn bẹ wọn ṣe má ṣe bẹ́ẹ̀ lẹ́yìn adúrú ọmọ yìí lẹ́yìn kinu ah òun ò lè fẹ́ mọ́ kódà gan tó ń bá kọ lọ ọlọmọdé òun rí tó fi sẹ́yìn ò bá mọ láéláé wọn ni ah kí ló lè tó báyìí lẹ́yìn tó ti bí adúrú ọmọ yìí fún Yorùbá ó ní láéláé ẹ̀yàmẹ̀yà kódà tẹwárí ẹ̀yàmẹ̀yà kìí jẹ́ kéèyàn ó ríran ìmọ̀ ẹjẹ́ kó o rí gún fòyàn rù ìmọ̀ ẹjẹ́ orí ó rù torí pé èèyàn máa wò pé kò sóore àfi lára àwọn ẹ̀yà yín ọlọ́run ti wá kádàrá pé oore ń bẹ́ ń bò mí ò ní lè lọ nítorí pé kí ni ẹ̀yàmẹ̀yà ń dọ̀ láàmú ẹ̀ pati kódà ànábì ní rùn òkú ń bete ní rùn torí ẹ̀ alimuslimu akọlùmùsùlùmí mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí gbogbo bí kíbi tó bá pàdé pẹ̀lú mùsùlùmí kó yọ ọmọ kó kó kó dùnnú sí i tó ń bá fẹ́ yàmẹ̀yà bọ́ ṣe kó kó fún un wọn náà bá ṣe yàmẹ̀yà kó náà kó fún ọ kálukú wa padà sí ìdíkẹ́ ni al-islam ọlọ́run ọba kò tún wá sí subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant.